من الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت الله سبحانه وتعالى a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùsẹ́wà olùsùpẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́n kuma bá nábi náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sùhábà rẹ̀ ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ mẹ́ta sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn tó gbọ́ wa lọ́kùnrin wa lóbìnrin lọ́mọ àti lágbàá lọ́mọdé sànú láti àlùfáà نعم كتاب كان قالوا كتاب البيوع ọ̀rọ̀níkọ̀ òsìsìnú ìṣẹ̀ríà islam bá ti máa ń sọ́lá ìfún àìkí islam gbogbo ètò gbíkẹ́ ayíwa pátán islam lọ́fà sí aspect kan nípa ìgbésí ayé ọmọ ènìyàn tí ṣẹ̀ríà islam sọ̀rọ̀ ń parẹ̀ lọ́fà sọ̀tẹ́ ìjọba kalmar la ilaha illallah muhammadu rasulullah ẹ̀rí pé la ilaha illallah araf méjìlá ni muhammadu rasulullah araf méjìlá ni ọba kàákọ̀ ló jẹ́ 24 24 hours ni mùsùlùmí lójú ẹ̀kọ́ mọ́ lọ́nà hobbit ni ní hobbit la ilaha illallah muhammadu ọgbọ́n bẹ́ẹ̀ ti dáyé rẹ̀ islam dá gbèdéke àtàǹtàǹtà ẹ̀kọ́ títà nǹkan wà nù àtàǹtàǹtà lọ́jà táàmì àbá àfúrajà ọmọ ìrìn àtàrí irú ń pẹ́ kátà irú ń pẹ́ kátà ó ti yé wa kí ẹ̀yẹ̀ fẹ́ nǹkan wà nù kọ́nà bí kẹ́ni kàyà kára imam buhari rahimah ullahu imam buhari sọ pé báàbù aswaq al-bakri kanat fi jahiliya báàbù àwọn ọjà àjọ́ láì jahiliya فتبايع بالناس في الإسلام أو يجي سوء بين الإسلام dábẹ̀ pé àwọn ọjà john láì jà ilé àní orí àwọn èèyàn sì fi òun bẹ́gbà sí islam dé alice 2098 àjọ́lánà alìbìnà abdullahi àjọ́sánà sufyan an amurin an ibn abbasin radiyallahu anhuma قال عمر عبد الله مع عباس رضي الله عنهما كانت أقاز بيتنا وظلم جاد أسواق في جائلية لقدم إلى أقاز أتقدم إلى مهجانا أتي ظلم جاد أموجا كاني أقفل لا جائلية كان ما سوء به كان ما تدعم به لما كان الإسلام ما في إسلام وادي أسلموا من حجارة فيها ẹ̀rọ ìjọba àpèjì ní eré ìjọba àti ìlànà فأنزل الله روض وقالت لي ليس عليكم جناح في مواسم الحج وسيبا ويسكي لما في الحج ìjọba kò dára àwọn ìjàwọ̀ yẹn kẹsì náà mẹ́ ara yẹn tó fi ra ikú bí ìbára sí hajj kò sábúrú mẹ́ kí ẹ ti tó ó bí wa níwọ̀n gbà tí tó hajj àwọn òtó òṣèlú kò jẹ́ lọ́wọ́ ń ṣe hajj tí a máa lò nípa ìlú àwọn Nigerians tí a máa lò lásìkò hajj àbọ̀mọ́sẹ̀mọ́ tí wọ́n ti pariwo mẹ́yẹn a máa lò bí àsìkò hajj a máa pọ́pà ìfẹ́ hajj gan ọdún márùn náà ni ìfẹ́ hajj gan láǹkì àfẹ́ ti hajj náà ni ọjọ́ kẹjọ ẹkùn maka ní ìmú tarwiyya ẹmú maka lọ sí ah, wọ́n kọ́lẹ̀ mina ojú ẹlẹ́gbẹ̀ẹ́ ara mi ṣe hajj pẹ̀lú bẹ́ẹ̀kì hajj àbí ẹwà ní mina ẹ̀sùn mẹ́rin láàrín àti zoro àti asa àwọn gbogbo ọjọ́ máa kí mẹ́ ẹ máa kí lásìkò ẹ̀yẹ ní kíkọ́ ẹ̀rí kí wọ́pọ̀ ẹ̀kì zoro ká méjì lọ́sọ̀rọ̀ rẹ̀ máa kí ẹ̀kì zoro lásìkò rẹ̀ méjì ẹ̀kì asa lásìkò rẹ̀ méjì magre bí a máa wà ń lé wa lórí ìrìnàjò mẹ́ta lòun ìṣáyẹ̀ ti méjì ó ti wá kí àṣùgbọ́n àjọ kẹsàn-án níbẹ̀ ẹ̀rọ amúhù kó mẹ́ ẹ̀mẹ́ sárafa lọ ẹ̀mẹ́ sárafa hajj bẹ̀rẹ̀ hajj alàájú arafa alàárafa alàájú arafa lọ ara mi lẹ́kọ́ gbé òkan náà wọn kó hajj bá mú lọ sí arafa yẹn kí máa ń bá ti kọ́ntì rẹ̀ lápẹ̀jú yìí kọ́ lọ sí arafa street kò sábúrú ń bẹ̀ ìdúró náà yẹn sunna ni àbí wájú dání àmọ́ ìdúró ní lọ sí arafa yẹn òun ni wọ́n rákùnrin من أركان الحاج يعني الذي هاجي وبالميز يجارة فاهم وكوني هاجي أودي و يقول ده بجالي كسان ẹkùn bẹ́ẹ̀ ẹwà sí jọ́kẹ̀wà ẹ̀sùn orújú àràfà ẹwà sí mọ̀jẹ́lẹ́sà lẹ́sùn lóru jọ́kẹ̀wà ẹ̀mọ́júmọ́ jọ́kẹ̀wà ẹ̀kọ̀wà ẹ̀rọ̀jọ́ ọdún yìí yìí yìí ẹ̀rẹ́ lè sọ́kùn ṣe kọ́ọ̀nù yọ ẹ̀ lẹ́ ẹgbẹ́ fẹ́ jọ ṣe àjẹ́ torí nǹkan márùn lẹ́sì jọ ẹ̀ jọ ẹ̀ lọ́sọ̀kù ṣetán jamra jọ ẹ̀ lẹ́ fàrùn orí orí méjì jọ ẹ̀ lẹ́ du ẹran mo jọ lẹ́ du ẹran sọ́ra rẹ̀ lẹ́ ìsanwó ẹ̀fọ́ wọn idb yóò tó bí wọn jọ ẹ̀ lẹ́ fún ṣe hajj gan bí ẹ̀ láti tọ́fà àti lọ́rùwà ọkọ̀rí ọ̀ṣẹ́ hajj ọ̀ṣẹ́ hajj obi lọ́gbẹ́sì àti pèrè látá bọ́ ọ̀kàlá kòtò lóṣùkò nígbà ọbọ̀ ọ̀nà mi rẹ̀lẹ̀ ọwọ́ sọlé ọkọ̀rí ọwáyẹ̀ ọ̀nà mi rẹ̀lẹ̀ gbọ́sì mẹ́ta márùn yẹn gan kòtò àyẹ̀ tí lọ́dì bọ́ ọ̀nà mi rẹ̀lẹ̀ ọwọ́ sọlé 11 kòtò lóṣùkò yẹn ìgbàlá àpá òkú kápẹ́ lẹ́tọ̀ on 11 yẹn ẹ́sà kò mẹ́ta on 12 ẹ̀tọ̀ kò tó kí jẹ́ hajj ọmọ wọlé kó bá ọmọ lójú dídà ọmọ ìṣòwò mẹ́ o lè máa lọ sí dídà kọmọ arajà kọmọ áta ní àmàkà ó dé wa sábúrú mẹ́ tí lọ sí hajj kí a sí òwò ó dé wa wallahu ta'ala alam naam باب تتلي قال إمام مواري باب الشراء لابن عين أو عجرب باب كيرا بكيرا تاران كمي تنيا عارلا كما في أولا قوم تنهيد بعد بيودو بعد بيومي تكتبوا بلاي ونقول يسنكم بيومي بلاي ثم ما مميتك بتتلي قالوا ميكو صابروا ميكو نيكو àbá mi rómi báyìí kẹ́ẹ̀dì bá tí wàá fà kúrò ní omi yẹn wàhálà ni àárẹ̀ kan máa fi àkún báyìí ó di nínú àkún yẹn bá ń lọ tó àrùn yẹn láti ẹsẹ̀ ẹ̀ta ìdílé bá fẹ́ sọ́tọ̀ láti fún wa nìyẹn. العاهم المخالفة القصد في كل شيء هنا يبقى يدل على ممكن عاهم حدثنا علي حدثنا سفيان قال قال عمر كان ها هنا رجل اسمه نواس انت الجواي انا قلت جنب جنب كان يقول لي نواس قال عنده ابراهيم او اني راكم كما طلع عليه بلا قال راكم تي ثم ما دلم فذهب الى ذهب ابن عمر رضي الله عنه فاسترى تلك الابل بشريك له lẹ́yìn uh, abdullahi bin umar wà lọ ọwọ́ akọ̀ bára kò yẹ ilẹ̀ náà sílẹ̀ débọ̀ rẹ̀ sọ́jọ́ tó yà olówó ta rankumi tí a rẹ̀ là tó ní hìmù ilá ọwọ́ ta fún abdullahi umar a قال من شيخ آه، باي باي باي آه، كذا كذا وكذا وكذا باي باي باي باي قال وياك آه كلا قالوا ذاك والله ابن عمر عبد الله بن عمر لتا رقمي يكوني فداء فقال رقم يقال لي لا ابن رقمي قال لي عبد الله بن عمر إن شريكي باعك إبلهيما ọ́pùnà ni ààrà kúrò ààrẹ yìí mìlá ọ̀lọ́mí àrífù kọ̀kọ̀ mẹ́ni ẹgbẹ̀rún ẹgbẹ̀ oyin kẹ gẹ́nà kúrò gẹ́nà báyàlá fàṣíyà ha wọ́n á máa fún nínú fàfàlọ́mà záhàbá ìkàkàrà dáa wọ́n rasulullah sallallahu alaihi wasallam la adwa adwa pẹ̀lú ìdájọ́ ọdún ìṣọ̀sẹ́lẹ̀ tó sọ pé ààrẹ ìdíje ewé rànkúmí kò lè ran rànkúmí mi bẹ̀rẹ̀ ó máa rẹ̀ tara ni bí àwọn ọdún ìmọ̀ ẹlòmí àmọ́ ààrẹ òǹgbẹ́ kò lè ran rànkúmí yẹn kẹ́mi ọ̀sọ̀fíà ní ọmọràn ni kí ní ọ̀sọ̀fíà ní ọgbọ́n nínú amúrùbáwọn Allahu ta'ala àlẹ́ which means kí ni abẹ́ tajà tó bá láàyè láà kó ṣàlàyé ààyè yẹn inú kíkó ọjà nígbà tó ṣẹlẹ̀ àìsíra pé bá ní kílè wà tuntun ní ilé àyẹ̀lá wọ́n fi ayẹyẹ pamọ́ ọ̀là ayé fẹ́ tó wẹ́jà fún kọ́ bá wò lè tó lè rà tó bá wò lè máa rà àmọ́ kọ́ wá fi ọ́ pamọ́ sí kò pamọ́ sí ààrẹ ìbá mi ó ti níbi ìtì nìyẹn ó ti yé wa wallahu ta'ala a'lam wa alaikumus salam billah Àwọn tó ń ta ẹran tó ní èkú dára. Hmm. torí èkú yẹn yóò ran ẹran mi akẹ́kọ̀ọ́ kò bá mú yẹn. no tọ́jú tẹ wá tí ó bá tọ̀ wọ lọ́rùn eléyìí jẹ ẹ̀hán jẹ ikú wá ti débi ẹran tó ó ti pé eléyìí kò ó lè kúrú la ó di ọ̀rọ̀ ṣé ádámù yẹn rahimu ọlọ́run bọ́ kẹ́yà ó ní tí ẹ bá ní ẹran ọgọ́rùn-ún tó bá ní ara kàtílì kúrú la àwọn ẹran 99 ìlú ẹ̀ lọ́láàfíà ẹ̀yẹ kẹfẹ́ lọ́wọ́ ní kúrú la ló ní àrùn la aláàfíà àtàwọn 99 pè ra wọn àmọ́ ààrẹ ẹyọkẹ yóò kárí àwọn ẹgbẹ́ ìgbà tó wa bẹ́ẹ̀ ni àwọn ìwà burúkú tó wà láwùjọ ṣètọ́n títí máa tàn bíbíà ẹ máa ti súnmọ́ ẹ máa ti súnmọ́ ṣùgbọ́n àwọn oníjọ́ àwọn ẹ̀mọ́ nǹkan rẹ̀ àmọ́ máa ti bẹ̀rẹ̀ bíbíà kan ní spain kíákíá a ẹ̀tẹ̀ káàkiri kíákíá àwọn ẹ̀rọ níbi àyè báyìí wọ́n ní ọ̀la bẹ̀rẹ̀ bí i àná ládùúgbò wà tó fi ti kárí báyìí ó di bẹ́ẹ̀lẹ̀ ẹran tó lè kúrú láwọ̀ ọlọ́ọ̀bà kó sànù wa náà قال إمام بخاري رحمه الله 2100 باب بيع السلاح في فتنة وغيرها قرية إمران ابن حسين جاء في فتنة ما بدأت ما في فتنة لو قرية كما يكون كما وعن له أيوة لما كان كان لما تايدا لما تايدا قوي مقروني وبام ẹ̀yìn tàn kẹrẹ انت ẹgbẹ́ ìfìtínẹ̀ máa kọ̀tíníò ní ó di yẹwà báàbú ẹ̀kọ́rí ha imran بن حسين بيعت بيعه وبيعه في ستنا ما في أصبح في بعد اللي هو اللي أصبروا ليه صوت من عن سنسل حدثنا عبد الله ابن مسلمة عن مالك عن يحيى ابن سعيد عن ابن أفلها عن أبي محمد مولى أبي كتادة عن أبي كتادة رضي الله عنه قال خرجنا مع رسول الله عام حنين àtà òyà ní bíra à alọ sí ojú ogun pẹ̀lú islam ní ojú ogun ọ̀hánẹ́yìn ọ̀hánẹ́yìn ìlú kan sí ìjìnà fún mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ tọ́ ẹ̀sùn ìyànà wọn bọ̀ ní islam ní bíra à ẹ̀wọ̀ ogun sọ̀bí ètò dára àmúgbàtà sọ̀tàwátò bí i buhari amsi bani salmata tó bá fi ṣe òwò pẹ̀lú mọ́tàmí pé agbọ̀n dẹ́bínú àbí àgbà èso ìgbàlọ́ àwọn tí mo ta fún a iná o àwọlù máàlùm àsántòhù fi islam ilé ni owó àkọ́kọ́ tí mo ta àkọ́kọ́ rí nínú ìsẹ́ta àṣírí islam mú rí owó àkọ́kọ́ المها رفع اي بستان ويسمى حركة لما يرى منه هنا وقال أبي àgbà dẹ́bìnù bí àgbà èso ojú ìjọba والله تعالى عالم الاستو تعالى ورن تنسوان ورن وان قال امام مهار باب في اطار بيع المسك باب كما تصراري ابيع المسك اطار امتواري اتي مسك حدثنا موسى بن اسماعيل حدثنا عبد الواحد حدثنا ابو برده ابن عبد الله قال سميت أبا برداء ابن أبي موسى عن أبيه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلم يقول مثل الجالس الصالح الجالس السوء يجيقوا أنا بسرح من السيق كما باوي من يجيقوا أبكي ما بني بيجيقوا روي فهم مسجاء روي فهم موفي mọ́sálọ̀ ọmọdé àmì àmọ́sílẹ̀ bí máa mú ọwọ́ ajókòó tí wọn ìbára àwọn tó ń ṣe wá rí ìbá wọn síwá ní ọjọ́kòó tí wọn ìtọ́jú rẹ̀ inú èèyàn ní ìfẹ́jú ìfún wa kùnú mítò jẹ́lẹ́sùn sáàrẹ̀ ìjókòó àwọn ẹni rí ọ̀ jẹ́lẹ́sùn só àti ìjókòó àwọn ẹni rí ìjókòó sáàbìl mist ẹni máa ń jókòó ti àwọn ẹni rí bí ẹni jókòó ti ẹni ta ìbàrí àlùmísìkì wọ̀kíbẹ̀rẹ̀ àdáàd ẹni máa ń jókòó ti ẹni bá ń fi nǹkan ní ní jókòó sí alágbẹ̀dẹ tó máa segin láwọn tó máa fi tó máa fi náà ni báyà nínú kọ́mi sọ ìlúwẹ́sì tí ma ń tìsẹ̀ rí ihe ọ̀tẹ́lì lórí àwọ̀ kò ní ṣọ́ọ̀tì tó jókòó sí ta tùwárí nínú kí wọn náà ránu tùwárí ẹ̀ tó ti ọlọ́run àbí kò ti ẹgbóorun wọn ní tẹ̀sí tùwárí ẹ̀ wọ́n náà máa gbóorun sí lọ́rẹ̀wà àbí ni wọ́n kéè lọ́dún mo tẹ́lá gbẹ̀dẹ̀ àdáàd tí ó rí kò tẹ́lẹ̀ tẹ́lú kó ju ẹ̀nà ìwọ̀gán kó ju ẹ̀nà tó kí ní ẹni yóò ta nígbà tí a bí olùmọ̀ tẹ́lẹ̀ wà bẹ́ẹ̀ kọ́ ni àbí àwùsọ́jú mi ní orí hàn kàdífà àbí kọ́ gbóòrùn sí ọ̀bà mọ̀ ó di wà alájọ́kò tó fọwọ́d àbí omi ti gá ara rí wá ní kìrì ó yíò gbọ́nà jókò tí ó di yíwa ọlọ́mọdé afọ́rọ̀ yíwa náà ara imamu buhari báàbù zikr hajjam báàbù àwọn tó ń dìbò àwọn ọmọ ìkàwó ẹwọ ìṣeré sí àṣọ́rọ̀ nǹkan rẹ̀ àwọn kan máa kókò ẹ̀kí ẹ máa dúdú kó máa bó àwọn kan ní ṣe àwọn àmì ṣe àṣọ nípa rẹ̀ this 2102 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن عبيد عن أنس بن مالك رضي الله عنه قال أمر سيدنا أنس بن مالك رضي الله عنه قال النجمودي تنزي أنس بن مالك أجبك وهيري أنس بن مالك ها؟ أه؟ ọmọ ọ̀dọ̀ òfin àtàwọn ọ̀gá tó ń bá mú gẹ́gẹ́ amúgbà fún tó àwọn ni ọmọ ọ̀dọ̀ àlébìsẹ lọláwà wà lọ́wọ́ ṣẹlẹ̀ báàm díẹ̀ máa ń parẹ́ ni ọmọdé wíì ní òní abúgbàfà ní ṣẹlẹ̀ ní ọmọ ọ̀dọ̀ ọmọ núlé mọ́ránṣẹ́ àní mọ́ránṣẹ́ báàm abúlé tv ọ̀rẹ́ rẹ̀ àbí ó ti di dáàmù نعم. Allahu akbar kó tó gbé lọ́dọ̀ jẹ́nà yàkọ́rù ó ti fò ó ti fò wọ́n bí gan ààrẹ́bí bá òun lọ́gbọ́ra ní ìgbẹ̀lẹ̀ ńgá ó máa sọ́pàá lẹ́bí ẹ̀rẹ́ náà ó ti máa kọ̀kọ̀ kí tẹ́lẹ̀bí ìfẹ́ lẹ́nu wájú yẹ kó ti kó ti bíbí àgbékalẹ̀ ó ti àhà Malik Abdullahi Anas kí ló ń fẹ́ kí n ti fọ́n náà kí ló ń fẹ́ bẹ́ẹ̀ nígbà tí jọ ń gbénu lékanáà láyé yìí àti máa gbénu lékanáà ní wàjú ẹ̀nà lẹ́bi ní àwọn gẹ́rẹ́ zálẹ̀ gbénu jẹ́mi eléyà pa àbíbi ẹ̀ẹ́dì ọ̀ka àbíbi ẹ̀ẹ́dì ọ̀ka owó ni máa tọrọ àbí ó rí ẹyí ó rí gbọ́n mẹ́mọ́ tọrọ yẹn àbí nígbà ní jágbó báwọn ni àti ní ọ̀ka nígbà tí adìdí ló dùn mọ̀jẹ̀ mẹ́fìlà mọ́nà yà dúró ti mọ̀jẹ̀ mọ̀jẹ̀ mẹ́fìlà ìdí ìgbà jẹ́ náà wọ̀nyí ó di yé wa ọlọ́mọdé àtọrọ ìwọ ọlọ́ba náà ara ọ̀ ara ọ̀ wọ́n bẹ̀rẹ̀ pé tí òun lọ́kọ́ bí ní ìsìlámù ara ọ̀ àwọn tó ń bí abdullahi bin zubair abdullahi bin zubair ni wọ́n kọ́kọ́ bí ní madina wà àwọn ará mọ́ta musulmi ní madina ààrẹ kọlu wọn wọ́n bí máa wọn kìrìlá tó ń yẹ ẹgbẹ́ àwọn òṣù àwọn ti dásí wọn ẹni wọ́n bí máa ní ẹni wọ́n bí máa so abdullahi bin zubair abdullahi bin zubair bin awam ìyàwó ẹ̀kọ́ lónìí kúrò ọmọ ìyàwó rẹ̀ ń pè ní asúmáwò ọmọ sẹ́yìn àwòkọ̀ olówó akọ́kọ́ bímọ kúrò wọ́n ń pè ní abdullahi bin zubair ọmọ tó kọ́kọ́ bí madina ẹwà muhajirun bí madina àwọn madina bí wọ́n ti bí wọ́n ti wọ́n ọjọ́ sẹ́yìn dáwà abdullahi bin zubair ni ó di wà rẹ̀ àwọn tí wà rúgbò inú ẹ máa ń tẹ̀lé wọ́n ti tẹ bá tẹ bá tẹ bá ṣe dáadáa tẹ bá tẹ láwọn àbùmí pàtàkì àwọn tọ́mọ́ náà wọ́n sọ̀rọ̀ rí tẹ̀lé bá wọnú ẹ̀rẹ́ ìyàyà yóò kọ́ntà yìí jẹ́rì ṣé ògùn tí mọ̀mọ́ wọn àgbà jẹ́nà Abubakar Siddiq rẹ̀ bí ọlá àánú lórí gbogbo wòlí ìlú lẹ́yìn àwọn ẹbí ọlọ́ba kò sẹ́ síkú Abubakar Siddiq ànábì sí àzọ pé òun ọ̀yọ́ báyìí kọ́wọ́ báyìí rí lórí ẹbí kẹsàn-án Abubakar Siddiq lọ lẹ́yìn àwọn ẹlẹ́bí ọlọ́run lẹ́yìn àwọn ẹlẹ́bí ọlọ́run kò sí wòlíì kò sí àbọ́kà síbí àbọ́kà síbí wọn pé tí mo bẹ pé jẹ́ mo ẹ̀kẹ́ mà wọn náà àbọ́kà máa wà jẹ́ náà lọ ó ní tí ẹsẹ̀ òtún bá wọn náà jẹ́ náà tí ẹsẹ̀ òsì wíṣì wọn tàyà wọn sì máa jẹ́ ni. ó ní olórí gbogbo wòlíì inú ṣe ẹnìkan ní ẹja àmà

ẹyẹ kó ní mọ́sẹ̀ tó lè tíbi tó kò lè fi yẹ́kà fò ìyẹ́ méjì ní mọ̀fí fàbí o náà ni nírètí rajá wal-khawf ar-rajá wal-khawf ó ní hope inú àná ọlọ́ọ̀bá ó sì máa páyà ya ọlọ́ọ̀bá ó di eléyìí ní òmù ẹ̀dẹ́ ìpínlẹ̀ ọlọ́pàá wa ní rajá ní kẹgbẹ́ àwọn abẹ́adé ẹgbẹ́ ọlọ́ọ̀bá àgbọ̀ àlọ́ gbogbo tán wí láti gbogbo yìí obìnrin rẹ lẹ́kọ̀ọ́ tó ń mú wọn náà lẹ́kọ̀ọ́ kan ẹni bá mi sọ. ìyá rẹ anes mali bàbá rẹ yọ mùsùlùmí nígbà tí gbọ́ ọmọdé náà fún òtí sọ sílára mọ wà ní káì fún sọlẹ́yìn àkáàtì ń bọ̀ tí ń ṣe yíra mọ́ta rẹ̀ sí i tó bá dé mo fura sí yóò sì sílẹ̀ ilé wọ̀ yá kó lẹ̀ láti máa lọ sílẹ̀ sham a máa rọ́tí mo ní ibẹ̀ èmi ó sì ń dánwọ́ mẹ́kọ́ balẹ̀ nù rẹ̀ mẹ́jà lọ wọn àti ń lọ tó ó sì fi àwọn àtọ́mọ́ àlẹ́ bó ti lọ ń lọ sham tẹ̀ ẹni bẹ́ẹ̀ bá ń pẹ́ anas bin malik àti ọkọ̀ rẹ̀ bí ọlọ́wọ́ àdùnfúnmá àni rẹ̀ bí ọlọ́wọ́ àdùn nígbà bá rẹ̀ yàn gba ìkìlámù tẹ̀ in fact ọ̀sáfọ̀ Madina nítorí pé kò bàbá rẹ̀ ti bomi tí lọ ìyá ẹ̀ mùsùlẹ́mà ni àbútọ́lá àgbègbà wọ́n fẹ́ fẹ́ tọ́lá hàngá náà kò sì kéjì mùsùlùmí ni wọ́n sọ pé kò sẹ́ni tó bẹ̀rẹ̀ láti tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó bá ní mo fẹ́ fẹ́ ọ wọn àà ní dáadáa mọ́ sí ọmọ ètè mùsùlùmí ní wọ́n ní ọlọ́sọ ah, ọmọ èèyàn mọ̀ fún mùsùlùmí ọba lè gba islam láti gba islam islam gbígbé ara gẹ́gẹ́ mọ̀jẹ́ tàdá àfihàn sọ olúwa fi fira rẹ̀ fún àbúkọ́lá tí a máa délé bọ̀ ó di wa ní ilé ìgbà tó ní àgbà ìsìlámù ní ọgbà ìsìlámù ní mo fi lọ ọgbà ìsìlámù tó yọ ọlọ́ọ̀gá ní ọgbà ìgbà ìsìlámù ní ọgbà kò tí tó mọ̀ fún ọgbà tó yá ìṣètò tó mọ̀ sọ̀rọ̀ náà ó di wọn ni ọmọ ẹ̀ wá sáré mùsùlùmí ẹ̀hún lọ́mọ rẹ̀ wá sáré ọmọ ìpọ̀lá sọ́láìsì àwọn ní bọ́ọ̀sẹ̀ pé ẹgbẹ̀rẹ̀ sọ́wọ́ kọ̀ọ̀mí gbọ́bẹ̀ sọ́láìsì o sáré ọmọ ẹ̀ lè ẹgbẹ́ ọkùnrin àní ẹ̀mí tó bẹ̀bí ẹ̀ lọ ọkùnrin lọ́ntì tó bí ọmọ ìpọ̀láìsì ẹni kẹ́kẹ́ gbọ́dọ̀ fún ọkọ̀mí gbọ́bẹ̀ sọ́láìsì o nígbà tí ọkọ̀ wa dé bóò ní ara ọmọ ẹ̀ àmọ́ ní ìsìn ara ìdìbàlẹ̀ ara ti balẹ̀ ní ìsìnkú sí kí ọ̀gá máa ọ̀pọ̀ ní ọmọ ọkọ̀ obìnrin lórí ara bíbalẹ̀ wo ni ọbádá lọ jẹ fún ọbádá lọ jẹ fún ọba jẹun wọ́n tún múra gẹ́gẹ́ bí obìnrin tó wà attractive ọkọ̀ tó súnmọ́ wọ́n tún kọ̀ súnmọ́ tán tó ọkọ̀ balẹ̀ wọ́n ni mo fẹ́ bèèrè bèèrè kan sẹ́ni kí wọ́n fọ́ ní nǹkan tójú wọ́n fẹ́ gbà nǹkan wọ́n ah, tá àáfò yẹn oníjọ́gá á máa bínú ká máa bára jẹ́ ọ̀nà ara ọ̀ olómi nǹkan rẹ̀ fún wa lọ́dẹ̀ gba nǹkan rẹ̀ kí ni èmi lóbẹ̀ ọmọ sọ́lọ̀ fún wa tọ́jú ọlọ́ ti gba nǹkan rẹ̀ wọn. ah mùsùlùmí lọ́wọ́ ti wẹ́. ìsì pé àgbàrá jẹ́ o ní ọ̀kẹ́ lọ́rùn ìdílé mọ́tí wọ́n kí wọ́n sọ́gbà tó yá rọ̀ sọ́gbà lọ́wọ́ nígbà ìyàwó mi ti àlẹ́bí wá súnmọ́ níbi àlẹ́bí gbára kan láwọ̀ fìlẹ́tìkùmọ̀ ọlọ́run sàgbàtà sí ìsúnmọ́ra yìí ọlọ́run arábẹ́ ọlọ́run kò ní oyún ọwá bí abdullahi abdullahi wá bí àwọn ọmọ mẹ́sàn òfúwà gbogbo ọmọ àti ìkọ́rọ̀ gbogbo ọmọ ó jí ìjọba àkójọ rí nù ọlá òfàrà ìrà ló wà ẹ̀yìn àrí anẹ́sẹ̀ tó máa tọ́lá bàbá àti ẹ̀dínkò lù lọ sí àmì yẹn ọdíyé lórí lónìí yàrá ní orí mùsùlùmí ni yàrá tẹ̀lé ní ìgbà lóde báàbù zikiru hajjam alábẹ́ràrí àti hijjam àti buwari sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní àárín kù tí wọ́n sọ nípa ẹni tí ó ta aṣọ ogun ànábì tó fi gbẹ̀rẹ̀ dínú eh. ṣe yẹn lè fi mint ní ṣe kátàkárà yàtọ̀ sí bẹ́ẹ̀ ni gbogbo bí ìgbà àgbà tàbí lọ́wọ́ pé wọ́n ní Assalamu alaikum. Wa alaikum salam. Rakun ni bere Malama Abdulatif Malawan bere on behalf of eh, Sefiya Ibrahim láti Sokoto. Wọ́n ní kí nínú Islam kí obìnrin kó lu imú kó fi ẹ̀gbà kéènì ẹ̀tẹ̀ síbi kúkú tẹ̀ kó wọ òka kí ọmọ ka ẹsẹ̀ ìfi ṣe ó bá ìsìláàmù mu bẹ́ẹ̀ a tún rí kàtánù àwọn ìyàwó ànábì kí wọ́n lu imú. ṣé ìṣẹ̀lẹ̀ ìsìláàmù gbogbo gbàgbé àlàáda ní mẹ́sì bá wa pé àárá mi kò sábà mẹ́ kí ni a lu mú kò sábúrú mẹ́ kò tíjì ní kò tíjì ní kọ̀ rẹ̀ ó kà fi ọ̀sọ́ ọ̀sọ́ sí sára ni bí ẹn tó etí náà ni ó di wa ọ̀pẹ̀ jẹ́ ó ní fi ni pé ó má ṣe kó lu mú yẹn láti máa àtàkùn ọkùnrin bí obìnrin bẹ́ẹ̀ ya máa lu nìkọ́ọ̀bù irú ọkọ rẹ̀ kan ní máa pè fún irú tẹ̀tẹ̀ náà ọlọ́run bá sọ̀rọ̀ ara nínú sọ́dún náà tí wọ́n fi tíjì tẹ́tẹ̀ ó máa rìn níbi títí ní náwó ló fọkàn ní yóò kò sí aburú mẹ àti ìgbà ẹsẹ̀ náà ó di wa obìnrin ó gbà aláìkó fi ọ̀sán olómi òun obìnrin ó gbà aláìkó fi ọ̀sán olómi òun ọkùnrin nìkan ni ò náà yàrá máa tẹ̀sọ́ máa lo góòlù gàgàgà mọ́bìnrin ó bá rẹ̀ kẹ́kọ̀ọ́ bá tó góòlù sí la ó ti jẹ́ pé tó máa tẹ́kọ̀ọ́ rẹ̀ ní dọ́rùn ó di yé wọlá òtà láyé tí wájú sí sá tá a bá rí pé àwọn obìnrin irú àwọn tó máa ń lo chain ẹsẹ̀ ẹ̀gbà ẹsẹ̀ sísè nígbà kan wọ́n máa ń sọ pé àwọn ọmọ alátìká then àwọn kan tún ní zamani tòní àwọn ní ẹ̀gbà ẹsẹ̀ wọn ní àlámà ẹni tó bá ti kí tó bá ti kí chain lẹ́sẹ̀ rẹ̀ àlámà tí ó wà nínú gúrùpù bóyá àwọn lesbian ni ṣé ó ṣé ó bí pé irú nǹkan báyẹn ni obìnrin àmì ìgbójú bí nǹkan ṣe rí báyìí nìkan tóbìnrin bá ṣì ń lo kíní yẹn táwọn yẹn wá fojú kíní yẹn wò tí a sì ní kò. ọba àgbà àwọn kan máa ń lo kíní yẹn kó àgbà àwọn àgbà máa lò táwọn kan máa ń lò kó dàbí àti kété wà nínú sẹ́ríà ìsìlẹ̀m àmọ́ àwọn kan ni wọ́n mà irú àwọn lesbian tí wọ́n mọ̀ táwọn ni wọ́n lò ó di ogun kan máa ń lò tí wọ́n irú àwọn kan máa ń ṣe style kan kan fi dáwọn mà style àwọn kan náà ń ṣe kọ̀ bá mu mo ti tẹ́ mani yá àrùn sọ̀rọ̀ àmọ́ rẹ̀ ni mo fẹ́ dù àmọ́ mi àkókò báyìí báyìí mo fẹ́lẹ̀ dù bí wàá ní kí àwọn akẹ́tù máa gbọ́nà ń bẹ̀ láwọn olóòtà wọ́n ní ara ọ̀ wọ́n ní bẹ̀rẹ̀ bí ara yìí wíjì lọ́gbọ́n àwọn olóòtà máa gbọ́nà ń bẹ̀ àbí mi kọ́ mọ́ dù kíkẹ́rẹ́ ẹ̀rọ bí ara àmọ́ ọlọ́gbọ́n àwọn kan ní ìfúnṣẹ́wọ̀n nígbà pé àwọn olóòtà kan àbí àwọn oníjìnlẹ̀ kan àwọn lesbians àbí mẹ́jọ̀wọ̀n bí wọ́n ń ṣe Malik bin Salam rẹ̀. Ẹ́ bí ọgbọ́n mi náà wí. Ohun òbúrò àlébì jẹ́lẹ̀ àbù. Ohun òbúrò àlébì ẹni tó búrò àlébì jẹ́lẹ̀ àbù gbà tó pé àlébì la nílò. Sọ ẹni tó bá gbọ́rọ̀ náà, agbọ́n pa ẹ̀ náà bọ̀ ó lè máa kọ̀. Èmi ò ló fi ara rẹ̀ lẹ̀ náà ń sọ sínú ọgbà tó fi pa ó ní ẹrù bàrá àbí máàlìkì àmá àlìgbọ́n pa rẹ̀ púpọ̀ láì pé kí ni àmì àwọn sọ láì púpọ̀ wọn ó di wa wọlá òkàlà rẹ̀ náà Nabi ni wa sáàmù. An lọ́rọ̀ bí i tó jẹ̀rẹ̀ ìjà náà kúrò náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí. ìrẹ̀jẹ̀wọ́ ìrẹ̀wòyàn ẹ̀rọ pọ̀ndẹ̀bẹ̀ kí ẹ̀rọ kọ́kọ́ kúrò kí ẹ̀rọ pé ní haram. I very very careful. Ìtí ọlọ́ọ̀bá kò ní haram wọ́n bẹ̀ wà lọ́dọ̀ tí wáyé ìgbà yóò tó wọ́n pín àrán ó sì ti fàtàwà mẹ́sì ni ó di wà lórí ó lè pín bò míì àwọn tó ń lò fọ̀lẹ́mù láti wù ní kí ẹ máa ró sọ lọ́dọ̀ tí wáyé ìgbà yìí kí ẹ ró ìgbè lamọ̀ sí lórí ìgbàlú ẹ̀kọ́ ni wọ́n tó wá dé Pakistan ó rà bàbá bẹ̀ gánà ní àwọn gánà máa dàtọ́ búra ní èrò gánà máa

kí sábúrú lọ sí wọn ọkùnrin tí a sáà tí wọn ni ó ní wà tó ló fa lọ pé dọ́gbà àwọn tó ń kan lò kọ́kọ́ ni nílùú tí wọn mọ́ pè ní haram ó ní wà wallahu ta'ala àlùmá wa alaikum salaam. àmọ̀ hmm. pé àwọn obìnrin ń lò ó pé àgbọ́ pé ọkùnrin lo bí àwọn ẹ̀gbà wọn gẹ́gẹ́ bí àdìsá nípẹ́lá wọn nípa sí ẹsẹ̀ ní ẹ̀dọ́là tó ní sáré tó ti gba àwọn obìnrin náà máa ń jọ ọdún ní ẹ̀dọ́ àwọn. gold ni ọsọ gold gold ẹgbà ọrùn gold ni ẹni kẹsì gold gold ọbí ọsọrùn ni wọn yọ nínú fídà nínú fídà nínú zahab ó di ekele pé ẹ wọ́n kọ́ lè lẹ̀kẹ́ ọyún yìí ó di eyín nítorí àbá ti gbẹ ní àdáàmù ẹ̀rẹ́pẹ̀ mo fún mẹ́sàmpù wà ó lè nílẹ̀ lárúbáwá àwọn lè mọ́ni ẹyìn ó lè mọ́ni kí ní lẹ̀kẹ̀yẹ àbíkà ẹ̀yẹ kí ní lẹ̀kẹ̀yẹ káwa ní ìgbà ṣẹ̀rí ọ̀dọ̀ sọ pé ní káwa wọ́n pè ní haram ni wọ́n lò ẹni ká bí máa lò láti máa fi jọ ọ̀sán ọ̀gá àmàlù kìíní ṣùgbọ́n ni wọ́n lò àwọn تصور هذه دي حرام الفوض دي واقع والله تعالى نعم ها ها اما قالوا مين انت عمرو هذا الجراع عمرو اللي وقع وجلابيه وقع روح اسلامي níbi ìwàlẹ̀ pé ìgbàgbẹ́ ti ṣe ìpàdà àwọn ọmọ ẹ̀kọ́ lórí ìpín àwọn ọmọ ilé ìwé tí ọ̀nà bá ọ̀pá tó ti di ọ̀nà ìwé nígbà ìlú ẹ̀dùn wa kàkúrò tí wọ́n kàkúrò sí òkú yẹn náà tí ó mú lápúyẹ̀ tí wọ́n fi náà a gbè kí gbogbo ẹjọ́ tó di ẹran fún ẹlẹ́yà fún ìpìlẹ̀ náà láti fi àní lórí ìgbésí ìgbésí ìgbésí. bẹ́ẹ̀ni àbábúrú ń bẹ àmọ́ kí ẹ má ṣe lórí bí yóò lọ àwọn ẹ̀rú oyè ìgbé dídán lórí ẹfún pẹ̀lú náà àbábúrú ń bẹ sàárà ẹ̀rẹ̀ fún òkú ẹ̀ alọ̀kùnrin rẹ̀ lẹ́fẹ̀ ìwẹ̀ ló ti sàárà jéró abi àgbàdo abi ráì fún òkú ẹ̀ ọyọ zakato fún ìpòkò ẹ̀ ní wa ọ̀nà àwọn gbogbo ojú bá rújú kí ẹ ti àbọ̀ ọ̀jẹ̀ wọ́n láwọ̀ tí a là rẹ̀ fún ọ. ọlọ́mọdé pé àníyàn ara ìkẹ́ni kọ́ níyàn tó ti sára fún kùnú àníyàn méjì ni ọ̀kan aléyà fún kùnú láti ọ̀gbìn ó di yé ọ̀la òtà àlàlẹ̀ náà bẹ́ẹ̀ ni ìnámàlà àmàlù bí mílíọ̀nù ó di yé lẹ́yìn náà wọ́n mùsùlùmí ìwúra tó máa náà sọ́kùnrin káàkiri ó سبحانك اللهم وبحمدك لا اله الا انت a ní wáàzí ní àárọ̀ ní 8 o'clock ní ibi dúníà lẹ́yìn lúṣẹ̀ sí ìgbà àdàmọ́ yàrá òfin kan pẹ̀lú ìyàwó subhanahu wa ta'ala ila ila antum